olúwa wà pẹ̀lú wa ó fún wa ní àǹfààní ó sì tún fún wa ní àǹfààní láti pàdé ní bí ní àṣálẹ́ nítorí náà ẹ fi tayọ̀tayọ̀ kí aleluya ẹ jẹ́ ká yin olúwa lógo ẹ jẹ́ kí a lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run tó pa wá mọ́ ọlọ́run tí ò já sìnkú ọlọ́run tí ò já dòkú ọlọ́run tí ò járúbọ àsárépè burúkú ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún wa láti wà níbí ní àṣálẹ́ àdúrà ọpẹ́ ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run jìnlẹ̀ ká máa dúpẹ́ ọlọ́run tó pa wá mọ́ ọlọ́run tó fún wa ní àǹfààní láti wà níbí ní àṣálẹ́ olúwa ṣeun olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa fún àbòyí lórí wa fún ìfẹ́ fún oore ọ̀fẹ́ olúwa ṣeun olùẹgbà ọpẹ́ wa olùẹgbà ìyìn wa ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ ká lọ bẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìyàsímímọ́ wípé olúwa gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó lè mú ojú ògo wa bínú sí wa olúwa dáríjì wa ní àṣálẹ́ yìí dá ẹ̀ṣẹ̀ wa sókun ìgbàgbé fa ìwé ẹ̀ṣẹ̀ wa yà kó sì tún wá ya gbọ̀ngàn sí mímọ́ àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa bẹ̀bẹ̀ wípé kẹ́ ẹ dáàdi gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá ẹ̀ṣẹ̀ rírò ẹ̀ṣẹ̀ níṣe ẹ̀ṣẹ̀ àfojúdà àfọmọ̀dá ẹ̀ṣẹ̀ àgbàdúrà sí ọtún àìmọ́ bí ọlọ́run ẹ̀ṣẹ̀ iyè méjì olùẹ̀dáríjì wá olùẹ̀dáríjì wá olùẹ̀fàwé ẹ̀ṣẹ̀ wa yá olùẹ̀dá ẹ̀ṣẹ̀ wa sókè ìgbàgbé àwa ń bẹ̀bẹ̀ yí pé kẹ́ òyà wá sí mímọ́ ní àṣálẹ́ yìí orúkọ jésù àtọ́kẹ́ ẹ̀yà gbọ̀ngàn sí mímọ́ fún wa láti inú olúwa títí dé kan lẹ́wà lọ ẹ̀yà sí mímọ́ gbọ̀ngàn yìí ẹ̀yà sí mímọ́ gbogbo ẹni tí ó wọnú gbọ̀ngàn wá fún àdúrà ìdẹ́gbẹ́ ẹ̀yà sí mímọ́ orúkọ jésù ẹ̀yà wá sí mímọ́ ẹ̀yà wá sí mímọ́ tọkàntà alágbára olú ẹ gbọ́ àdúrà wa jésù kristi olúwa wa ẹ jẹ́ kí a gbàdúrà wípé gbogbo ohun tí a ó ṣe ní àṣálẹ́ yìí kí olúwa kó gba ògo láti ìbẹ̀rẹ̀ títí dé òpin kí olúwa kó jọba àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù olúwa fi ti àṣálẹ́ yìí àfi ọlọ́wọ́ orúkọ jésù la gbogbo olúwa gba gbogbo ògo láti ìbẹ̀rẹ̀ títí dé òpin olúwa gba gbogbo ògo olúwa gbọ́ àdúrà wa olúwa ṣàánú fún wa jésù kristi olúwa wa jésù kristi olúwa wa. àmín. gẹ́gẹ́ bí àdúrà ti ti èní yìí eléyìí tó jẹ́ ogúnjọ́ nínú àdúrà wa tí a ti ń gbà ó kọ ọjọ́ kan ṣoṣo tá a máa parí ẹ̀ nítorí pé ó ti ẹ̀kọ́ ọjọ́ kan ẹ jẹ́ ká kí hallelujah ti wà pẹ̀lú wa olúwa tí ò fi wá sílẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí tá a fi ṣe títí tó fi pé ogún ọjọ́ ẹ̀kẹ́ aleluya nítorí pé a ti gba ìbùkún lọ́dọ̀ olúwa nítorí pé àdúrà wa ti gbà ẹ jẹ́ ká kí aleluya ẹ̀yin olúwa lógo kókó ti àṣálẹ̀ yìí ó ní agbára tí ń bẹ nínú ara àti ẹ̀jẹ̀ jésù ká tó lọ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà mo ní prayer points bíi mélòó kan bíi ẹ jẹ́ ká kọ́kọ́ kọrin yìí pé agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀. kínní ó lọ báyìí wípé olúwa agbára tí ń bẹ nínú ara àti ẹ̀jẹ̀ jésù láti ìṣẹ́jú yìí lọ fi tú mi sílẹ̀ nínú ìdè aráyé tá a bá ti ń sọ pé fi tú mi sílẹ̀ jẹ́ ká máa dramatize ká ṣe báyìí olúwa fi tú mi sílẹ̀ nínú ìdè aráyé àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù olúwa ọlọ́run jẹ̀fẹ́ agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù abẹ̀tẹ̀ lálẹ́ yìí pé kò fi tú wa sílẹ̀ nínú ìdè aráyé olúwa fi tú wa sílẹ̀ olúwa fi tú wa sílẹ̀ olúwa fi tú wa sílẹ̀ lórúkọ jésù lórí àwọn ọmọ wa lórí àwọn ọkọ àti aya agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ olúwa fi tú wa sílẹ̀ olúwa fi tú wa sílẹ̀ olúwa fi tú wa sílẹ̀ ẹ̀mí mímọ́ fi tú wa sílẹ̀ olóògùn dúndọ́n fi tú wa sílẹ̀ orúkọ jésù fi tú wa sílẹ̀ olúwa gbọ́ olúwa gbà jésù olúwa wa jésù olúwa wa ẹ àti sọ pé olúwa agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ fi tú mi sílẹ̀ nínú ìdè àìsàn àìríṣe ìpọ́njú aláìkójọ gbogbo ohun tó bá ti wá sí wa lọ́kàn pátápátá ẹ jẹ́ ká fi agbára yìí ẹ jẹ́ ká fi bẹ̀bẹ̀ pé kólúwa kó fi tú wa sílẹ̀ ní àṣálẹ́ yìí àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù òun Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ abẹ̀bẹ̀ ní o agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ Olúwa fi tú wa sílẹ̀ nínú ìdè àìsàn nínú ìdè àléèbá nínú ìdè àfààtó lórúkọ Jésù Olúwa máa fi tú wa sílẹ̀ Olúwa fi tú wa sílẹ̀ Olúwa fi tú wa sílẹ̀ agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ agbára tí ń bẹ nínú ara rẹ Olúwa fi tú wa sílẹ̀ sílẹ̀ orúkọ jésù olúwa fi tú wa sílẹ̀ nínú èdèkìdè tí ọmọ aráyé dè wá mọ́ olúwa fi tú wa sílẹ̀ olúwa fi tú wa sílẹ̀ olúwa fi tú wa sílẹ̀ olúwa gbọ́ olúwa gbà jésù kristi olúwa wa ní àṣálẹ́ yìí ẹ jẹ́ ká sọ pé olúwa o agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ olúwa fi pa gbogbo ogun àìsàn àjogúnbá gbogbo àjogúnbá ogun tó wà nínú ìgbésí ayé wa láti ìṣẹ́jú ìlọ olúwa bá mi fi parẹ́ ẹ jẹ́ ká sọ di àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù olú ọlọ́run jùlọ agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ áfíríkà àìsàn àjogúnbá àfikún kárẹ́ nínú ayé wa àfikún kárẹ́ olúwa máa fi kárẹ́ olúwa bá wa fi kárẹ́ olúwa bá wa fi kárẹ́ olúwa bá wa fi kárẹ́ olúwa bá wa fi kárẹ́ orúkọ jésù agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ olúwa fi pa gbogbo àìsàn àjogúnbá olúwa fi kárẹ́ olúwa fi kárẹ́ olúwa gbọ́ jésù kristi olúwa wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àìsàn àjogúnwá bá wà bẹ́ẹ̀ náà ni ègún àjogúnbá ṣe wà ẹ jẹ́ ká sọ pé olúwa o gbogbo agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ fi pa ègún àjogúnbá rẹ nínú ayé mi o àti ọmọ o àti ọkọ o àti aya o agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ fi pa ègún àjogúnbá rẹ láti ìṣẹ́jú yìí lọ àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù olú ọlọ́run fẹ́ agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ olú àfi pa ègún àjogúnbá rẹ nínú ayé wa orúkọ Jésù agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ olú àfi pa ègún àjogúnbá rẹ olúwa máa kárẹ́ gbogbo ìwà àjogúnbá olúwa máa kárẹ́ olúwa máa kárẹ́ pẹ̀lú ọwọ́ agbára ńlá rẹ olúwa máa kárẹ́ olúwa gbọ́ olúwa gbà jésù kristi olúwa wa. ẹ jẹ́ ká lọ gbàdúrà lórí igun òjijì ó ní ẹ̀mí gígùn ni yóò fi tẹ́ wa lọ́rùn yóò sì fi ìgbàlà rẹ̀ hàn wá nítorí náà ẹ jẹ́ ká lọ pàṣẹ wípé láti èní ìlọ o mo fi agbára ẹ̀jẹ̀ jésù mo fi dáná sun ogun ikú òjijì ó ní ká pàṣẹ ó ọmọ aláṣẹ ni wá nítorí náà ẹ jẹ́ ká sọ pẹ̀lú authority wípé láti ìṣẹ́jú yìí lọ agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ mo fi dáná sun ogun ikú òjijì mo fi dáná sun ogun ikú òjijì lórí ọmọ lórí ọkọ lórí aya lórí èmi gan pàápàá agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ mo fi dáná sun ogun ikú òjijì àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù olú ọlọ́run jùlọ fẹ́ abẹ̀bẹ̀ ni láti ìṣẹ́jú yìí lọ agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ a dáná sun ogun ikú òjijì lórí wa a olúwa wa àdúrà tó kẹ́yìn ó ní jésù ra ayé mi padà lọ́wọ́ ikú lọ́wọ́ wàhálà lọ́wọ́ àìríjẹ lọ́wọ́ àìríná lọ́wọ́ àléèbá lọ́wọ́ àfàtólú ara ayé mi padà àdúrà ní orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olú ara ayé wa padà lórúkọ jésù lọ́wọ́ ogunkógun olú ara ayé wa padà lọ́wọ́ àléèbá àfàtólú ara ayé wa padà olú agbọ́ olú agbà jésù kristi olúwa wa jésù kristi olúwa wa jésù kristi olúwa wa a rí gbogbo àdúrà wa sí inú ẹ̀jẹ̀ jésù a rí gbogbo àdúrà yìí sí inú ẹ̀jẹ̀ jésù a ní gbogbo àdúrà wa sínú ẹ̀jẹ̀ jésù ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ẹ̀mí mímọ́ olúwa dé àdúrà wa ládé àṣẹ jésù kristi olúwa wa àmín àmín àmín ò gbọ́ àmín dáadáa mi ní ìdáhùn àdúrà jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ̀kẹ́ hallelujah. a ó máa tẹ̀síwájú nígbà tí a ó kọ nínú ìwé orin ìràpadà im forty appendix 47. thank you tayérayé ibi ìsáàdì wa aláàánú wa aláàbò wa olùtọ́jú wa olùgbé orí wa sókè olùpàlọ́ àti àbọ̀ wa mọ́ ẹ̀yin nìkan la àti pàtàkì sí oúnjẹ alẹ́ olúwa àti àṣálẹ̀ òun ni a ó rí nínú ìwé Kọ́ríńtì kìíní orí kọkànlá láti ẹsẹ̀ kẹtàléní títí dé ẹsẹ̀ kẹtàléní ọgbọ̀n kìíní orí kọkànlá ẹsẹ̀ kẹtàléní títí dé ẹsẹ̀ kẹtàléní The Epistle of Paul to the Corinthians, First Corinthians, chapter 11, verses twenty three to thirty three tí ó kà báyìí wípé nítorí pé lọ́wọ́ olúwa lèmi ti gba èyí tí mo ti mo ti fi fún yín pé jésù olúwa lóòru ọjọ́ náà tí a fi hàn ó mú àkàrà nígbà tí ó sì ti dúpẹ́ ó bù ú ó sì wí pé gbà á jẹ èyí li ara mi tí a bù fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì mú ago lẹ́yìn oúnjẹ ó wí pé ago yìí ni májẹ̀mú titun nínú ẹ̀jẹ̀ mi nígbàkúgbà tí ẹ̀yin bá mu ẹ máa ṣe èyí ní ìrántí mi nítorí nígbàkúgbà tí ẹ̀yin bá ń jẹ àkàrà yìí tí ẹ̀yin bá sì ń mu ago yìí ẹ̀yin ń kéde ikú olúwa títí yóò fi dé nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà tí ó sì mu ago olúwa láàyè yóò jẹ jẹ̀bi láìyẹ yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ olúwa ṣùgbọ́n kí ẹ̀yin kí ó wádìí ara rẹ̀ dájú kí ènìyàn kí ó wádìí ara rẹ̀ dájú bẹ́ẹ̀ ni kí ó sì jẹ́ nínú àkàrà náà kí ó sì mú nínú ago náà nítorí ẹnikẹ́ni tí ó bá ń jẹ tí ó sì bá sínú tí ó bá sì mú láì mọ́ ara olúwa yàtọ̀ ó ó sì ń mu ẹ̀bi fún ara rẹ̀ nítorí ìdí èyí lé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe di aláìlera àti olókùn lí ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ sì sùn ṣùgbọ́n bí àwa bá wádìí ara wa a kì yóò dá wa lẹ́jọ́ ṣùgbọ́n nígbà tí a bá ń dá wa lẹ́jọ́ láti ọwọ́ Olúwa ni a ti ń nà wá kí a má bàa dá wa lẹ́bi pẹ̀lú ayé ẹsẹ̀ tí ó kẹ́yìn nítorí náà ẹ̀yin ará mi nígbà tí ẹ̀yin bá ń péjọ láti jẹun ẹ máa dúró de ara yín èyí ni ọ̀rọ̀ ọlọ́run kí olúwa kí ó bù sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀kẹ́ aleluya ẹ̀kẹ́ aleluya ẹ fi tayọ̀tayọ̀ kí aleluya máa pe àwọn bàbá wa nínú olúwa láì fi àkókò ṣòfò láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ti alẹ́ yìí nígbà tí a ó fi àtẹ̀wọ́yẹ Jésù sí lára bàbá wa Henry Ọdẹ́lẹ́yìn tí ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ fi orúkọ mi. hallelujah ìjẹ́pì náà kárí lórúkọ Jésù adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òní ní ogúnjọ́ a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run fún iṣẹ́ Olúwa mo sọ lánàá ohun tó máa ń jọ mí lójú ni wípé ìṣọ̀kan ara Kristi à ń fàpẹrẹ lélẹ̀ ń bíbá mo rí nígbà tí pásítọ̀ Adékúnlé wọlé mo ní Ọlọ́run ló yọ yín pé ẹ wá <laughs> gbogbo ìjọ la bá ṣí wá sílé yín <laughs> hallelujah mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àti ẹ̀yin Ọlọ́run gbogbo ẹ ṣé ẹ iṣẹ́ kan wà tó yẹ ká ṣe lánàá tí àkókò gbà wá láti ṣe ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ àwa fàbọ̀ sórí yìí ara olúwa tí a ó jẹ ẹ gbogbo alágbádùn àdúrà náà gan àní ìdẹ gidi gan ni ògo ni forúkọ olúwa bàbá wa tí ń bẹ ní ọ̀run àti tẹ́tílẹ̀ láti gbọ́ olúwa bá wa sọ̀rọ̀ ní orúkọ jésù kristi olúwa wa a fẹ́ fi ìpè síta lónìí fún àwọn tó ṣe tán láti fi ara wọn jì fún ṣe olúwa àpótí ẹ̀rí ọjọ́ tí wọ́n gbé sórí kẹ̀kẹ́ ọjọ́ yẹn lẹ́nìkan kú nígbà tẹ́ni yẹn kú láyé wọn gbé sórí kẹ̀kẹ́ mọ́ olúwa ti ṣètò ẹ̀ wípé èjìká àwọn ènìyàn nìkan máa gbé àpótí ẹ̀rí yẹn wọ́n gbé sórí kẹ̀kẹ́ ẹni dẹ̀ fẹ́ ràn lọ́wọ́ ní bójú fẹ́ gbọ́ ní kò fọ́ ọkàn ó sì kú iṣẹ́ ọlọ́run kò ní ìdí gimmicks ènìyàn lolúwa máa lò ẹ yẹ ká wo sáré wo bíbélì ìwé kọ́rìntì kejì orí karùn-ún ẹsẹ̀ ìkọkàndínlógún second corinthians chapter five verse eighteen. ohun gbogbo ohun gbogbo ohun gbogbo sì ti ọ̀dọ̀ ọlọ́run wá ẹni tí ó ti ipasẹ̀ jésù kristi bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀ tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ ìlàjà fún wa. ẹ ṣe iṣẹ́ tí a ń béèrè fún tí a ń fi ìpè síta fún nìyẹn ó ṣe iṣẹ́ tí kristi wá ṣe ní ti láti ṣe ìlàjà láàrin ẹlẹ́dàá àti ẹ̀dá ọwọ́ rẹ̀ ó wá lóun fi fẹ́ ìlàjà yẹn ó lóun fi lé wa lọ́wọ́ bí ọmọ ọlọ́run ẹsẹ̀ bíbélì kan sọ nípa ohun tó ṣẹlẹ̀ ní ọ̀run wọ́n ní olówó kan lọ́run orí lásàrò elójújú lásàrò wà ní ọ̀run rere bọ̀rọ̀kìnní olówó yìí wà nínú ọ̀run àpáàdì òun ló bá ní Abraham bá mi sọ fún lásàrò kó tiẹ̀ tí ká bọ́nú omi báyìí kò fi tán ahọ́n pé olùgbẹ́ngbẹ́ wọn ní ọgbọ́n tó wà láàrin àwa àtẹ̀yìn ó ti pọ̀ jù wọn ò lè sọ́dá wa òní kò burú òun ti gbá tòun ṣùgbọ́n ẹ mi rán èèyàn lọ sí ọ̀run e, e, ayé kán lọ kìlọ̀ fáwọn e, àwọn àbúrò òun ibi tí mo wà mi ò fẹ́ kán wá síbẹ̀ ẹ nǹkan tí Abraham sọ. So abrahamu ni ara ẹ má wulẹ̀ dára yín láàmú láti sọ pé bóyá kọ́rán yàn lọ wọ́n ní henry ọ̀dẹ́nẹ́yẹ wà ń bẹ̀ kúnlé wà ń bẹ̀ isaac oyedemi wà ń bẹ̀ ó ní wọn níní láti rángẹ́lì lọ ó ní tí wọn bá sì wá gbọ́ tiwọn ní wàyí o ó kù sí wọn lọ́wọ́ tí àwa ń bẹ̀ ń tòótọ́ ibi tí ìpè yẹn ti wá wá gan nìyẹn o nítorí àwọn èèyàn fẹ́ gbọ́ ìwé Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ kẹẹ̀dógún Romans chapter ten verse twelve through fifteen. nítorí kò sí ìyàtọ̀ nínú Júù mm-hmm. àti Hélénì bẹ́ẹ̀ni nítorí olúwa kan náà lolúwa gbogbo wọn. yes. ó sì pọ̀ lé ọrọ̀ fún gbogbo àwọn tí ń ké pè é nítorí ẹnikẹ́ni tí ó bá sáà pè orúkọ olúwa. ìbáà jẹ́ òyìnbó aláwọ̀ funfun ìbáà aláwọ̀ dúdú bó jẹ́ ni bó jẹ́ Senegalese ni ẹnikẹ́ni tí ó bá pè olúwa. lè a ó gbà. a ó gbà là. ǹjẹ́ wọ́n wà á ti ṣe képe ẹni tí wọn kò gbà. báwo ni wọ́n ṣe fẹ́ képe nígbà tí wọ́n mọ̀. wọ́n wà á sì ti ṣe gbà á ẹni tí wọn kò gbúrò rẹ̀ eh, gbọ́. nígbà tí a kéde ìrere dọ̀dọ̀ wọn báwo ni wọ́n ṣe fẹ́ gbà á. wọ́n á sì ti ṣe gbọ́ láìsí oníwàásù. wọ́n á sì ti ṣe wàásù bí kò ṣe pé àrán wọn. àrán wọn. gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ẹsẹ̀ àwọn tí ń wàásù ìrere àlàáfíà ti dára tó àwọn tí ń wàásù ìyìn àyè. ẹ ṣe ẹ ṣe mọ́ mi ipa mẹ́ta ló pín sí ń bẹ̀ yẹn ipa àkọ́kọ́ lẹni tó ń retí láti gbọ́ kó dẹ̀ gbọ́ kó jẹ́wọ́ Kristi ká sì gbàlà group kan nìyẹn ipa ìkejì ni àwọn tó máa lọ láti lọ wàásù ó di kejì ìkẹta ni àwọn tí ò lọ ṣùgbọ́n tí wọ́n fẹ́ rán nìyẹn lọ ìkẹrin ni àwọn tó ṣe àìgbọ́n kò lọ kò rán yàn àwọn èèyàn sì ń ké fún ìgbàlà màá ṣàlàyé díẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ tí harvest point ministry ń ṣe àádẹ́pín àwọn káàdì síta ẹni tó bá nífẹ̀ẹ́ sí tó bá gbà á fíl káàdì yẹn tẹ bá fíl káàdì yẹn tẹ bá dá padà lọ́la á ní pákéjì á máa fún wọn á ṣó dvd kọ̀kẹ́ tó dé á dvd yẹn ẹ lọ wò á ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo iṣẹ́ ìránṣẹ́ tí harvest point ministry ń ṣe ẹ wá fúnra yín wò ó pé ipa báyìí ni mo fẹ́ kó nínú ẹ̀ ipa báyìí ni mo fẹ́ kó àkọ́kọ́ harvest point ministry ni ìyá tó bí gbogbo àwọn iṣẹ́ ìránṣẹ́ tí ó wà lábẹ́ harvest point ministry ló bí wọn harvest point ministry ló bí Dágúndúró Dágúndúró ni ìpàdé àdúrà tí a máa ń ṣe lóṣooṣù a máa ń ṣe ní rally a máa ń ṣe ní Chicago ẹ a ti ṣe ní Cincinnati lẹ́ẹ̀kan rí a sì gbà ó pé lágbára Ọlọ́run ó máa dé Maryland ó sì máa dé Dallas lágbára Ọlọ́run dágundúró yìí ló wá bí Yorùbá Christian Fellowship Yorùbá Christian Fellowship ní ìpàdé ẹ ẹ a máa ń pàdé ní ọjọ́ ọjọ́ ìsinmi láago mẹ́jọ àbọ̀ títí di aago mẹ́wàá láti sin Ọlọ́run láti yin Ọlọ́run ní èdè Yorùbá nígbà tí olúwa fún wa ní ìran pé ká fi yorùbá ṣe program ní ìlú òkè òkun èmi gan fúnra mi ó mi lójú pé báwo ni wọ́n fòyìnbó gan ṣe èèyàn mélòó ló ń wá ṣùgbọ́n olúwa ní ó ní ìjẹ́ ní èdè yorùbá ìjẹ́ o ìjẹ́ ó yín jáde láti lọ jẹ́ apẹja ènìyàn ó ní ìjẹ́ yìí ó láwọn ẹja kan tí mo ti yà sọ́tọ̀ tí ìjẹ́ yìí máa kó wá sọ́dọ̀ mi ìjẹ̀ làwọn ìbò ń pè ní bait bait tẹ́ ẹ bá fẹ́ kòló sẹ́nu ìwọ̀ olójú ẹja tó máa mú àbí nǹkan tẹ́jà bá fẹ́ lẹ́ máa fi sí máa fi sí sẹ́nu ìwọ̀ ìgbà yẹn lẹ fẹ́ pé òye yẹn wá yé mi lóòótọ́ lóòótọ́ àrí lóòótọ́ pé àwọn kan wà tí wọ́n gbádùn kan náà màmá àgbà àwọn màmá mi wọ́n ní tí o bá ń ṣe ti Yorùbá Christian Fellowship táwọn ráàyè ṣe sí lédè Yorùbá pé Amẹ́ríkà Yorùbá ti sú àwọn ó make sense which means ara àwọn tọ́lọ́run rán wa sí nìyẹn lẹ́yìn Yorùbá Christian Fellowship hallelujah márosẹ̀ márosẹ̀ ní ìpàdé tí a máa ń ṣe tí a máa ń gbàdúrà fún wákàtí méjìlá gbáko ẹ̀ẹ̀mẹrin lọ́dún la máa ń ṣe lẹ́yìn márosẹ̀ Ani pẹpẹ ìyìn pẹpẹ ìyìn ni ìpàdé tí a máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún láti rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run a sì ní ètò kérésìmesì kérésìmesì ẹ̀kan lọ́dún la ń ṣe Christmas carol lédè Yorùbá hallelujah lẹ́ẹ̀mẹ́ta lọ́dún a máa ń ṣètò pàtàkì láti gbàdúrà fún ọ̀rọ̀ ìwé ìgbélùú àádẹ́pẹ́ agbẹjọ́rò tó jẹ́ pé ọ̀ṣẹ́ òjọmọ́ ìwé ìgbélú láti lọ fún alálàyé lọ́fẹ̀ẹ́ ọ̀nà tí a lè gbígbà kó lè rọ̀ wá lọ́rùn èyí ló wá mú káwá ní ṣètò wípé ẹni tó bá ti pọ́ mọ àrùndínní sixty five lọ sókè tí ò bá gbóyìnbó ó lè fèdè abínibí ẹ̀ ṣe ìdánwò láti dánwò onílùú ṣùgbọ́n ìjọba kì í báyàn lọ́wọ́ sí tẹ́ ìgbọ́n ọgbà gbé ẹ̀ bá gbé lárugẹ ibi tí a ti bẹ̀rẹ̀ sí ní ṣètò literacy class fáwọn àgbàlagbà nìyẹn pé a láti kọ́ òun láti lọ ṣe exam ọmọ onílù léde àbínibí gbogbo àwọn nǹkan tí a ń ṣe iwájọ mayor houston lójú ó gbúrò wa ó wá pè wá ó wá fún wa ní ìwé ẹ̀rí wípé sàdánkátà iṣẹ́ tí ẹ ń ṣe ó jọ lójú ó wá ya ọjọ́ kan sọ́tọ̀ lọ́dún December eight ó pè ní Yorùbá Àdágundúró day ní Houston hallelujah so gbogbo Houston city ti gbà pé ẹ tí a bá ṣàjọyọ̀ ẹ̀ fine bá a bá ṣe ó ti wà ní ìwé ìjọba bí Dágundúró day Yorùbá day December eight every year by the grace of God ẹ jẹ́ ká sáré wo kí ni Bíbélì sọ wí báyìí náà ìwé Rome orí kẹwàá ẹsẹ̀ ìkejì Rome orí kẹwàá ẹsẹ̀ ìkejì ìyẹn ló bí èyí tí mo tún fẹ́ mẹ́nu báyìí nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé. mo gba ẹ̀rí wọn jẹ́ wípé. wọ́n ní ìtara fún ọlọ́run. wọ́n ní ìtara fún iṣẹ́ olúwa. ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. ṣùgbọ́n ìtara wọn kì í ṣe bí ìmọ̀. gbogbo ara sì lè jẹ́rìí pé ní ibi tí a ti wá àwọn èèyàn máa ní ìpè tó dáa o wọ́n ní ìtara ṣíṣe olúwa kò sábúlé kankan tí ẹ dé ilẹ̀ yorùbá tí ẹ ní rí pásítọ̀ ó ṣetán láti fara jì fún ṣe olúwa ṣùgbọ́n bíi sọ pé wọ́n ní ìtara nítòótọ́ ṣùgbọ́n ìtara wọn kì í ṣe pẹ̀lú ìmọ̀ bible school mélòó ni wọ́n fi yorùbá kọ́yàn ok ẹ wá wò ẹgbẹ́ bíbélì yorùbá lé pásítọ̀ lọ́wọ́ ó dẹ̀ sọ yorùbá tó dùn lẹ́nu ẹ̀ àwọn yorùbá ló fẹ́ lọ wàásù fún un ó wá fẹ́ lọ bible college ẹ wá lọ sí ẹ wá mú lọ sí bible college tí ó máa fi bí oṣù mẹ́fà àbí ọdún kọ́kọ́ kọ́ òyìnbó náà ta ló ń kọ́ òyìnbó yẹn fún tó bá kọ́ tán tó bá tún dé àti gba àsọdọ̀ àwọn tó ń fi yorùbá wàásù fún kí láǹfààní òyìnbó ó ní ìpè ìpè ẹ̀ dájú ó ní ìtara ṣùgbọ́n ìtara ẹ̀ kò sí kì í ṣe pẹ̀lú ìmọ̀ nítorí kò sí bible school kankan tó ń ti fi yorùbá èdè abínibí kọ́ àwọn pastors praise the lord. Hallelujah mo dẹ̀ máa ń sọ dàbí ọ̀rọ̀ ẹ̀rín ọ̀rọ̀ ẹ̀rín bíbélì èdè gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ́ tí ẹ bá gbélé pásítọ̀ tí ò lè ka òyìnbó lọ́wọ́ tí ẹ bá gbélé lọ́wọ́ tí ò bá lè ka òyìnbó á ní illiterate ok ẹ wá pe òyìnbó náà kẹ wá gbé bíbélì yorùbá lọ́wọ́ tí ò bá lè ka ńkọ́ illiterate lòun náà hallelujah èyí ló bí ká wá ṣètò pẹ̀lú ministry kan tí wọ́n pè ní good shepherd ministry in California àwọn ti lọ gba gbogbo e, e, e, ẹ̀kọ́ bible college wọ́n gbà àwọn ryan bonke àwọn àwọn bàbá tó tó jinlẹ̀ nínú ìmọ̀ bíbélì wọ́n wọ́n gba gbogbo ẹ̀kọ́ wọn jọ lédè òyìnbó wọ́n wá ṣe ẹ̀dá ẹ̀ lédè yorùbá so ẹ máa rí pé ryan bonke a máa kọ́ a máa dánilẹ́kọ̀ọ́ lédè òyìnbó báyìí wọ́n á dẹ̀ máa ṣe ẹ̀dá ẹ̀ lédè yorùbá wọ́n wá gbà sórí dvd ṣe kú mọ̀ pọ̀rọ̀ amẹ́ríkà gbogbo nǹkan owó ni ẹ lè sọ ẹ bá dúró wájú òyìnbó tí ẹ fèdè fọ̀jù bẹ́ẹ̀ lọ tí ẹ bá sára yín bá wà dàtọ̀ á ní ó yá mọ́wọ́ wá. a ṣètò pẹ̀lú ara bíi pé a fẹ́ dá skul sílẹ̀ ní nàìjíríà wọ́n ní owó ni àwọn òde lè ṣe nǹkan tí a máa gba síìdì lọ́wọ́ wọn tí a máa lọ ṣe ẹ̀dá ẹ̀ ní nàìjíríà à ń fẹ́ license fún wọn láti fún wa license láti ṣe skul yẹn àti láti lè print dvd yẹn five thousand ló cost wa fún èdè kan fún yorùbá french Ever meta tí a ní nìyẹn we paid fifteen thousand for the license Our dọ̀ dá iléèwé yẹn sílẹ̀ mẹ́jọ wà ní Republic of Benin méjì wà ní Togo mẹ́rin wà ní Nàìjíríà ibi táwọn tí wọ́n rò pé wọ́n àwọn òmòwé ẹ máa bọ̀ ẹ wá gba ẹ̀kọ́ lédè òyìnbó àti Yorùbá praise the Lord eight such eh, uh, Bible schools in Republic of Benin two in Togo four satellite campuses in Nigeria a sì fààyè lẹ̀ sí fún ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ láti dárú iléèwé bẹ́ẹ̀ síbẹ̀ àjọṣe àjọṣepọ̀ pẹ̀lú wọn láti dálẹ̀ hallelujah adoption adoption adopt church kan tó ní ẹ̀ka mẹ́ta agbọmọtọ́ agba church yẹn láti tọ́ wọn ìkan wà ní avraku ní republic of benin ìkan wà ní torí bọ̀kọ̀sì ìkẹta ó wà ní gbọ̀jẹ̀ àwọn African mandate wà níbí oṣooṣù à ń san salary àwọn pastors adet à ń support wọn àtijọ́ kọ́ church kan àti parí mission house kan fún reverend oyedemi ní amara mọdúsákù fún àwọn reverend bùdẹ ní ara lóòótọ́ olúwa bò wá láṣìírí hallelujah hallelujah hallelujah ẹ lọ́dún yìí a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀tun láti lọ sí ilẹ̀ mímọ́ Israel gẹ́gẹ́ bí ẹbí ìdágundúró ti ọdún tó ń bọ̀ twenty a máa lọ ní September 8 to September 17. tí a bá ti pínwé fún wa ẹni iṣẹ́ ìránṣẹ́ tí ẹ bá fẹ́ ṣe gbogbo àlàyé ẹ wà mbẹ tó bá dà pé fẹ́ lọ sí Jerusalem pẹ̀lú wa ẹ kọ orúkọ yín sílẹ̀ lágbára Ọlọ́run tó bá ti di January àti bẹ̀rẹ̀ sí ni máa gba owó jọ àǹfààní pọ̀ púpọ̀ àní tó bá débẹ̀ lórí ìròyìn àǹfààní tọkọtìyàwó bá lọ ẹ máa láǹfààní àti tún ẹ̀jẹ́ ìgbéyàwó yín ṣe ní Kánà ní Gálílì ibi tí Kristi sọ ọtí di wáìn bẹ́ẹ̀ ni gbogbo agbára aláǹfààní àti ìbámutísí àwa mẹ́ta lára lọ èmi nìkan ṣe ń lè ṣe ìbámutísí mi ò rẹ́yìn baptize mi mo bẹ dé peter wo ó yá màmá kí ìtọ́jú ni wọ́n wò mí. <laughs> hallelujah ẹ máa láǹfààní àti ṣe baptisi ní ọ̀gangan bí tí jésù kristi ṣe baptisi hallelujah paríparí ẹ̀ rèé o psalm one hundred and thirty-two verse four psalm one thirty-two verse four èmi kì yóò fi oorun fún ojú mi mhm. tàbí ògbé fún ìgbé ìpọ́njú mi títí èmi yóò fi rí ibi fún olúwa ibùjókòó fún alágbára ọlọ́run Jacob. ẹ ṣe ẹgbẹ́ kan nìyẹn ẹgbẹ́ tó gbà ó pé ó dìgbà tí ó tẹ a ilé jádáwúrò náà bá nílé tiẹ̀ ní houston yìí torí nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ tí àkíyèsára o àwọn ẹlẹ́sìn kejì wọ́n ti ń sún wa tí ẹ bá ẹlẹ́sìn kejì lónìí bí tí a lò yìí ó ṣe ń gba tiwa ni ẹ̀yẹ tíráì ní Sugarland ẹ lè rí church ní Sugarland ẹ lè rí lẹ̀ tí ẹ bá gbé one million sílẹ̀ ẹ lè rí kọ̀kọ̀ rent wọ́n ní wọn kì í gbé fún church mọ́ kì í ṣèjọba ló ṣòfin ẹ̀ ìgbìmọ̀ àwọn kan ni a fẹ́ sun wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú ibi tí a fẹ́ lọ rent àwọn ẹlẹ́sìn kejì lónìí ṣé àwọn kan láti múra ó ní èmi kì yóò fi oorun fún ojú mi títí èmi ò fi wá ààyè fún ọlọ́run ẹni tó bá ti nílé ìlú yìí ó jẹ ọlọ́run lógún ó jẹ ó jẹ ọlọ́run ní gbèsè láti lọ́wọ́ nínú àǹkọ́lé fún ọlọ́run olúwa gbàdúrà ẹ jẹ́ ká díjú ká wá bọ́ ọlọ́run sọ olúwa mo dé mo ṣetán. So láti bá ọ dòwò pọ̀ ẹjẹ́ á béèrè fún ìmísí àtọ̀run láti bọ́ lọ́rùn ṣiṣẹ́ pọ̀ bíbélì sọ pé wọ́n sì bu olúwa sí wọ́n e, e, fi wọ́n fi ìbéèrè yìí náà ni wọ́n béèrè lọ́rùn kò sẹ́nìkan tó fẹ́ wá jésù kristi ní rán mi bàbá tí a bá wà láàyè wípé olúwa rán mi olúwa rán mi ẹni tó gbà mí sí pé olúwa rán mi bí ẹ bá ṣe ń bọ́ lọ́rùn sọ tolúwa bá sọ pé bẹ́ẹ̀ ni a máa jọ ṣiṣẹ́ pọ̀ lórí òkè dádúró ẹ dìde kẹ máa bọ̀ kẹ wá gbà fọ́ọ̀mù ẹni tolúwa fi sí lọ́kàn I want to partner with Harvest Point Ministry ẹ máa bọ̀ kẹ wá gbà fọ́ọ̀mù kẹ padà sáàyè ìjókòó yín ká wá bọ́ sí ìpele kejì ti communion mo ṣetán láti bọ́ lọ́rùn ṣiṣẹ́ lórí òkè dágúndúró yìí èmi lè má lè lọ ṣùgbọ́n màá rán màá rán àwọn ènìyàn lọ bùkátà tí a ń gbé ní Republic of Benin mo wà náà tó fẹ́ gbé ẹ jáde wá God bless you as you come out God bless you iṣẹ́ bàbá mi ni bless you. pé ọlọ́run kò ní àbámu rárá. God bless you. Ẹ ṣe nínú fọ́ọ̀mù yẹn orúkọ àdírẹ́sì àti ipa tí ẹ fẹ́ kó ẹnìkan tí wàá bá mi ó lóun fẹ́ ṣe Yorùbá teacher oníṣẹ́ àníṣe class fáwọn ọmọ wa kọ́kọ́ yorùbá ni mo ní a ní plan fún next year ẹ yẹ ká máa ṣe class lẹ́ẹ̀kan lóṣù fáwọn ọmọ wa mo ní bẹ́ẹ̀ ni ààrí teacher náà ló jẹ́ ká ti ṣe ẹ jẹ́ kí gbogbo wa ká dìde ẹni tó gba fọ́ọ̀mù kó gbàdúrà fún rẹ̀ ẹni tó gba fọ́ọ̀mù kó gbàdúrà fáwọn tó gba fọ́ọ̀mù olúwa jẹ́ fún ọ ní oore ọ̀fẹ́ àti mú ẹ̀jẹ̀ wọn ṣẹ ẹ̀jẹ̀ àgbàdúrà. wọ́n tàn ara wọn lọ́wọ́ jésù olúwa wa orúkọ jésù orúkọ jésù orúkọ tó ju iná lọ orúkọ tó ju àrá lọ a fi àwọn èèyàn wọn lé ọ lọ́wọ́ tí wọ́n sọ pé àwọn ṣetán láti ṣiṣẹ́ fún ọ nítorí wípé wọ́n gba ìpè yìí gbọ́ sì ṣe ìpinnu láti ṣe àtìlẹ́yìn ẹ̀mí mímọ́ láti òní lọ wá tì wọ́n lẹ́yìn ọ̀nà kó máa ṣí fún wọn ọ̀nà kó máa là fún wọn ìpinnu tí wọ́n ṣe lórúkọ Jésù má jẹ́ wọn kùnà gbogbo ọ̀nà báyìí ni wọ́n pàdé báyìí ni wọ́n pàdé ọ̀pọ̀ ẹlòmíín náà tún wà níbi tí wọ́n rò lọ́kàn wípé ah Olúwa orí mi tán Ọlọ́run ẹ̀mí mímọ́ bí wọ́n ṣe ní lọ́kàn láti ṣe pẹ̀lú ìrọ̀rùn lónìí jẹ́ kọ́nà ò ṣí fún wa ẹnì kọ̀ọ̀kan wa tá a wà ń bì fi àánú tún ọ̀rọ̀ wa gbé kalẹ̀ níwájú rẹ̀ nítorí pé wákàtí à ń gbàdúrà fún àánú gbogbo ẹni tó nípa àti ìpín nínú ìpè yìí lórúkọ Jésù àánú tó kọjá òye ènìyàn àánú tó jẹ́ wípé kò ṣeé díwọ̀n Olúwa fi bẹ̀ wá wò ìṣẹ̀dá wa kó gbóhùn àánú rẹ̀ omi àánú rẹ̀ tulẹ̀ wa lórí ọwọ́ àánú rẹ̀ nà sí wa bàbá mi àti ọlọ́run mi ohun tó rán àwọn ènìyàn yìí láyé táyé tilẹ̀kùn mọ́ fi iná gbé jáde ẹ mọ́ fi iná gbé jáde ẹ rí ṣe o bẹ́ẹ̀ ṣe ṣèlérí yóò wá sí ìmúṣẹ ẹ ò ní kùnà yóò dára fún yín lórúkọ Jésù ẹ ní fowó yín wo àìsàn ẹ ní fowó yín ṣe ẹjọ́ iṣẹ́ ìrere lẹ́mọ̀ ná sí ẹ sì mọ̀ fi gbádùn ayé yín nínú ìtura nínú ìfẹ́ Ọlọ́run nílé ológo a ò ní wá wa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa. ẹ ṣeun ẹjẹ àjòkò abala kejìlá fẹ́ kọjá sí i ẹjọ gbogbo ẹ tí ẹ gba fọ́ọ̀mù yẹn ẹ fi ilẹ̀ kẹmu wá lọ́la ẹ fi ilẹ̀ lẹkùnrin bá mu wá lọ́la àáfóyè ní package láti gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí nípa iṣẹ́ ìránṣẹ́ tí Harvest Point Ministry ń ṣe a ti ń gbàdúrà sí ara Olúwa yìí láti bí ọjọ́ mẹ́ta wá nítorí ẹ gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó wà níbí wọn á jáde àjọ gbàdúrà sí àwa ṣàlàyé díẹ̀ nípa àwọn àǹfààní tó wà náà kálẹ̀mù tí a bá pín kálẹ̀mù bá a ṣe máa gbàdúrà sí ẹjọ́ ẹnikẹ́ni tí ò tí ì gbà kristi lọ́rùn àtolùgbàlà àǹfààní máa wà fún láti jẹ́wọ́ ẹ̀ ìgbà náà ló lè jẹ́ tó lè ní ìtumọ̀ tí ó bá yẹn bẹ́ẹ̀ jíjẹ tí a jẹ́ jẹ́ ọkàn jẹ́ bí ẹni jẹ́ bisikíìtì ni hallelujah amen kí àwọn ìránṣẹ́ ọlọ́run tó jáde láti gbàdúrà sí ẹ jẹ́ ká dìde ìwé kọ́rìntì kínní orí kọkànlá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ẹjọ́ gbogbo ayé ìránṣẹ́ ọlọ́run máa bọ̀ wọ́n jù sá. nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà tí ó sì mu ago olúwa láì yẹ yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ olúwa. ẹ̀ṣẹ̀ ẹyẹ ká dijú ká gbàdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ kí ni mo ti tọwọ́ bọ̀ tó máa dàbí pé tí n bá jẹ kí ni mo jẹ láì yẹ ọlọ́run dáríjì mi olúwa dáríjì mi mo ti tọ́ bẹ̀ṣẹ̀ mi ò gbọ́dọ̀ jẹ́ láìyẹ aláàánú ni ọlọ́run dáríjì mi. ní orúkọ Jésù Kristi olúwa wa. Amen káwọn ìránṣẹ́ ọlọ́run tó gbàdúrà sí ẹ ara olúwa àti ẹ̀jẹ̀ yìí ẹjọ́ gbogbo àwọn kéékèèké wọn sí nínú ẹni tó yẹ kó pupa náà ẹ̀bàdìlẹ̀ rà kàkà fún àwọn àgbàlagbà ni tí ò yéye ló máa jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú ẹ̀jẹ̀ Kristi ní mímu àti ara ẹ̀ ó fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní ara ara ẹ̀ nígbà tí wọ́n jẹ́ ojú wọn là tí ẹ bá fi gbàgbọ́ gbà tí ẹ bá jẹ kọmíníọ̀nì àwọn àǹfààní tó yí wa ká tẹ́lẹ̀ tá ò rí ojú wa là láti rí wọn. bíbélì sọ pé ọ̀pá Mósè ojúlẹ̀ báyìí ó dejò ejò gbẹjọ mi ẹ̀jẹ̀ Jésù Kristi á fa gbogbo àìsàn tẹ bá gbàgbọ́ ìgbàgbọ́ la nílò bíbélì sọ pé àwọn ọmọ wòlíì sọ pé ikú wà nínú kòkó náà ìkòkò nínú wa ikú wà nínú kòkó náà ó ní ẹ bu ìyẹ̀fun sí i ó ní ó sì sọ pé ó pòórá a neutralize poison kò sí nǹkan tó wà lára wa tí agbára tó nù àánú ẹ̀jẹ̀ tí ò ní mú kúrò ẹni tó bá ń ṣàìsàn nù wọn fìgbàgbọ́ gbà tí ó bá jẹra kristi tí ó mu ẹ̀jẹ̀ àìsàn á lọ lórúkọ jésù kí ni bíbélì sọ ní ìwé òwe orí kejìlá ẹsẹ̀ kọkànlá no ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ kọkànlá bíbélì sọ pé gbàmùbárí ẹ̀jẹ̀ ń rè yín kọjá wọ́n fi ẹ̀jẹ̀ sí àtẹ́gbà ó sì ó sì rí wọn kọjá ikú arẹwà kọjá lórúkọ jésù àrùn arẹwà kọjá lórúkọ jésù tremble all at at the presence of the lord n bẹ́ẹ̀ sọ ẹ̀ lè gbé kristi mi káàrún dúró wájú yìí ìwárìrì àbá lórúkọ jésù kristi yes ma. wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àdúrà ṣẹ́gun lórúkọ jésù kristi ẹ gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó bá jẹ́ ká dùn pọ̀ ká gbàdúrà ká yà jésù olúwa wa olúwa yà sí mi agbára tó fi ń kí ọlọ́run jẹ́ kó wọnú ẹ̀ agbára jíǹde jẹ́ kó wọnú ẹ̀ agbára tó gbé ọ kó ní ipò òkú jẹ́ kó wọnú ẹ̀ ká má rí bákan náà mọ́ jésù olúwa wa. Amen. 105 verse 37. Psalm 105 verse 37. Ó sì mú wọn jáde ti àwọn ti fàdákà àti wúrà mhm. kò sì sí aláìlera kan nínú ẹ̀yà rẹ̀. Eh, tí mánà mánà bá lè ṣerú nǹkan bẹ́ẹ̀ mélòó mélòó ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ jẹ́ ká wá gbàdúrà fúnra wa kí la fẹ́ kí ẹ̀jẹ̀ yìí kó ṣe kí la fẹ́ kí ara ran kristi kó ṣe ẹ gbàdúrà ẹ bá sọ̀rọ̀ o ẹ̀jẹ̀ tó ń sọ̀rọ̀ lẹ̀jẹ̀ jésù kristi ó ń ké fún àánú níbo lẹ ti fẹ́ kó ṣiṣẹ́ ṣé àìsàn lẹ fẹ́ kó wòsàn ni ó ń yọni nínú gbèsè ó ń yọni nínú gbèsè ó ń túyàn sílẹ̀ lọ́wọ́ ìdè ọ̀tá. ní orúkọ Jésù Kristi olúwa wa ẹ sì ẹ wá ṣé àkàrà ti wà lọ́wọ́ wa báyìí ṣé àkàrà ti wà lọ́wọ́ wa ẹ̀yẹn ni ká kọ́kọ́ jẹ. ẹ̀jẹ̀ ere rèé tí a fẹ́ mu lórúkọ jésù kìsì bàbá tí ń bẹ iṣẹ́ ìyanu iṣẹ́ ìyanu iṣẹ́ ìyanu ní gbogbo àgọ́ ara wa bí ẹnìkankan ní gbogbo ayé wa jẹ́ kó ṣẹlẹ̀. ejò mi láàfin farao, ẹ̀jẹ̀ kó gbé àìsàn mi kó gbé ikú mi ní orúkọ bàbá àti ń tọmọ àti mu ẹ̀jẹ̀ Jésù. orúkọ jésù orúkọ jésù èyí tá a ṣe yìí lórúkọ jésù àṣẹkùn orí ẹ ọlọ́run orí òkè gbogbo tá a ti béèrè olúwa fàṣẹ dá járe bá a dùn à òkò ní fún lórúkọ jésù olúwa wa. àmín àmín àwọn àṣà máa ma wá láti gba òròkó ẹ fi fún wọn bí wọn bá ṣe ń wá. Ẹ hallelujah. Hallelujah. hallelujah. Hallelujah. ara àti ẹ̀jẹ̀ Jésù yẹ kí okun ti dé ẹ jẹ́ ká hallelujah ẹ̀yin Jésù lógo adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé ìdájọ́ pin ogún sì tán mọ́ kọ́lá la máa kọ́ ṣùgbọ́n a ti ń fìgbàgbọ́ kọ́ láti ní lọ ògo ni fún Ọlọ́run tó bá bẹ̀rẹ̀ tó dẹ̀ bá parí rẹ̀ ní ọjọ́ ọ̀la ní agbára Ọlọ́run nítorí pé ìdúpẹ́ pàtàkì wà àti gbogbo nǹkan tá a fẹ́ ṣe aago mẹ́fà la máa bẹ̀rẹ̀ alágbára ọlọ́run títí aago mẹ́jọ à parí ẹ̀ ṣé kò tó ká dúpẹ́ ṣe kí ká múra wá lọ́la à ń múra wá síwájú bàbá wa láti dúpẹ́ wípé a rí àánú gbà nínú ìrìn àjò twenty one days jésù dúró ní ẹnubojì lásàrò ó ní bàbá ó ní mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé kí ni nígbà gbogbo ni ìwọ máa ń gbọ́ tèmi ó ti dúpẹ́ yẹn kí ó tó sọ pé kí Lásárù jáde nítorí náà lọ́la àwa máa dúpẹ́ a mọ̀ pé nínú ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ ọ̀rọ̀ ẹ̀rí tiwọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò tí ì manifest nítorí pé ó máa manifest a máa rú ẹbọ lọ́la hallelujah. hallelujah. bá a fẹ́ bá a kọ̀ èmi tí ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀rí àwọn èèyàn ń pè mí àwọn ọ̀rẹ́ mi tó wà ìbọn pé tí ọdún yìí ó yàtọ̀ èmi náà dẹ̀ mọ̀ pé ó yàtọ̀ torí náà èmi máa rí ìyanu ọlọ́run. so lọ́la a máa fún wa ní envelope ìdúpẹ́ pàtàkì a ó fi rúbọ a ó rúbọ ní ọjọ́ ti ọ̀la ẹ jẹ́ ká múra wá oúnjẹ máa dẹ̀ wà ṣé kò tọ́ ká jẹun àwọn ìdílé kan ti pinnu láti pèsè oúnjẹ fún wa ṣùgbọ́n tí ẹnikẹ́ni náà bá fẹ́ lọ́wọ́ sí ẹ jẹ́ rí àwọn màmá wa princess àbí màmá ọdẹ́nẹ̀yẹ ẹnikẹ́ni tó bá fẹ́ lọ́wọ́ sí jíjẹ mímu mi ní sọ nǹkan tó máa wà fún yín ṣùgbọ́n jíjẹ mímu tó fọ̀ ó máa wà lọ́la lágbára ọlọ́run olúwa wà pẹ̀lú wa aago mẹ́fà sí títí eight lágbára ọlọ́run àti parí ẹ̀ àjò àyọ̀ níwájú ọlọ́run tó mú wa bẹ̀rẹ̀ lálàáfíà tó dẹ̀ mú wa parí ẹ̀ tá a dẹ̀ rí àánú gbà nínú ìrìn àjò wa ògo ni fún ọlọ́run lókè ọ̀run ẹ jẹ́ ká dìde pẹ̀lú ọrẹ wa mo mọ̀ pa àti palẹ̀mọ́ ẹ̀. ẹ̀jẹ̀ tí ò bá ti gba envelope oore kó nawọ́ sókè àwọn ushers wá bá wà fún un ní kíákíá o bẹ̀rẹ̀ sí ní rán ọ̀rẹ́ rẹ ní iṣẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ ohun tó fẹ́ kí ó ṣe ẹ ká dúpẹ́ pàápàá pé olúwa ò jẹ́ ká dẹ́ bùkátà bíbélì ní ká má ṣe wá síwájú olúwa ní ọwọ́ òfo olúwa fún mi ní orí ọ̀fẹ́ ó fún ẹ ní orí ọ̀fẹ́ láti mú aṣíwájú rẹ̀ ó yá wá sọ ohun tó fẹ́ kó ṣe ó ní ká béèrè ọmọ aláṣẹ ni wọ́n jẹ́ ká pàṣẹ ẹnikẹ́ni tí ó dẹ̀ hùn tó kù díẹ̀ káàtó sọ fún ọlọ́run ipe olúwa ó ní ká má wà lọ́wọ́ òfo tó o bá níṣẹ́ lọ́wọ́ lótìtọ́ ọlọ́run mọ̀ sọ fún ọlọ́run ọlọ́run tó ṣe ìyá níwòyí ọ̀la lẹ́nugbọ̀dẹ Samaria ipe kó tó délé lẹ́yìn kó fi tẹlifóònù kọ́ọ̀lù iṣẹ́ ìyanu kó fi pàdé ẹ̀. kí olúwa kó gbọ́ ẹ̀bẹ̀ àti àdúrà wa bí a ti wí kí ọlọ́run kó fi àṣẹ gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa a ó máa fi ijó àti ayọ̀ mú ọrẹ wa wá síwájú lọ. thank you bàbá wa àti ọlọ́run wa àdúpẹ́ níbi tí a ti bẹ̀rẹ̀ àdúpẹ́ níbi tí ẹ ràn wá lọ́wọ́ dé a sì yan níbi tí a ń lọ lọ́jọ́ ọ̀la ọlọ́run ọ̀run ẹ wa a ti mú díẹ̀ lára ọ̀pọ̀ ohun wa wá láti yọ̀ǹda fún ọpẹ́ tí yìí olúwa ìrúbọ ọpẹ́ náà ìrúbọ ọpẹ́ tí olúwa jẹ́ ó ṣe ìyanu ayé ẹ̀ka wa iṣẹ́ ìránṣẹ́ èyí tí a mú ìrúbọ pẹ́ náà wá fún olúwa ìránṣẹ́ náà lọ́wọ́ láti òní lọ ibi tí a ti mú owó náà jáde ọ̀run ẹ̀bùkún ibẹ̀ oní ọ̀run ẹ̀bùkún ibẹ̀ ọ̀pọ̀ olúwa ẹ fi jíkì olúwa ìránṣẹ́ rẹ lọ́wọ́ wà pẹ̀lú ìjẹ́ ọ̀rẹ́ ìwòye ọdún tó ń bọ̀ olùwàjà lè ṣíjú láì lọ àyà ọpẹ́ náà sì mọ lórúkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ lórúkọ jésù olúwa wa. ẹ kí aleluya a pè àwọn bàbá wa láti wá gbàdúrà fún wa àti láti fi wá sí abẹ́rù ìfẹ́ lọ́wọ́. aleluya ọ̀la ọjọ́ ìdúpẹ́ àti ọjọ́ tí a máa gbàdúrà fún ààbò ẹjọ òróró tú olúkúlùkù tí a pín yẹn kólíkàkú mú tiẹ̀ wá àjọ gbàdúrà sí a ó sì sàmì ààbò lórí wa mo gẹ́ bí a ṣe máa ń sọ pé ìran mẹtúsẹ́là wọn kì í kú rèwerèwe a ó dàgbà a ó dàgbà a ó sì ní fi ìyá lùgbà ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run tó ṣèyanu níwòyí ọ̀la níbodè Samaria ọ̀la ló kù báyìí o àwẹ̀ àtàdúrà ọjọ́ mọ́kànlélógún ọ̀la níwòyí ọ̀la yà wá lẹ́nu. lórúkọ Jésù ìyanu níwòyí ọ̀la Olúwa pín kárí ní orúkọ jésù kristi olúwa wa jẹ́ kí oore ọ̀fẹ́ jésù kristi ra fẹ́ mọ́ ti ọlọ́run ìdàpọ̀ tẹ̀mímọ́ kò bá gbé láti sìn àti títí láéláé àmín àmín lórúkọ jésù àmín hallelujah mẹ́ta o hallelujah hallelujah hallelujah.